One name for city my maid, our royal majesty. Hmm. Cause funky we fine like this. Oshe Shanjo. Hey, supper's day orísun. So I'm gonna kiss you before you wake up and love you before the makeup. <laughs> Mwa-mwa-mwa-mwa fún gbogbo àwọn olólùfẹ́ mi tó wà nílé tó ń wò mí lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó ti ń retí pé oh my gosh it's four o'clock ká ṣe kí ni ká jọ gbádùn ara wa. Lẹ́yìn tí wọ́n ètò yín ìjọyà tó kún fọ́fọ́ tó máa jẹ́ kẹ́ boogie down dance kẹ́ tún ṣe kí ni kẹ́ gba yagiyagi. You know gbogbo àwọn afẹ́ yẹn ibi gangan ló ṣe kíni ló pèrèkèdé sí. Hmm. Yusuf Olúṣọlá ní orúkọ ti tèmi ọmọbìnrin Simeon tó ẹniwó Tabilisisi aka Funky ọmọ ẹ̀lẹ̀ tó ṣe kíni tó ń gbá ski <laughs> tó dùn tó kí tó tún ṣe kíni tó yí gbogbo tẹ́lẹ̀ gbogbo flow àti swagẹ̀ pátá àti pátá àti bẹ̀rẹ̀ náà nìyẹn o kíkan ni mo wá ní fún yín one artist two videos yes one artist two videos ìyẹn já sí wípé olórin kan gbáǹkọ́gbìn olórin kan àti orin méjì tó yọrantí tó ti kọ tá a fẹ́ fi ṣe gbogbo ìdárayá lónìí àti lónìí. Hmm àmọ́ kí n tó kọ́ sí agbami omi omi ètò gangan ní properly properly ẹ jẹ́ kọ́kọ́ ṣe léyìí fún àwọn olólùfẹ́ mi two song request hmm. tí àwọn olólùfẹ́ mi ti ń bèrè pé Bùsọ́lá gba ọ̀nà máa play ẹ̀ mú ni ok máa fi ṣe surprise ẹ̀ nítorí pé kí ni song request gangan ni máa fi bẹ̀rẹ̀ ètò ti tèmi and it's just two méjì péré òun gangan ni ẹlẹ́ẹ̀kíní gangan ni mo fẹ́ mú ìlà ìgbà visa tẹ́ bá ń gbọ́. Hmm ajé gangan ni mò ń sọ òun ni song request ní látọwọ́ DMW tẹ bá ń gbọ́ nípa DMW then can talk about Dremo àti Yonda pẹ̀lú Mayokun gbogbo wọn pátá àti pátá ni wọ́n perégedé nínú orin pẹ̀lú ọ̀gá wọn gangan Davido ẹ bá lọ gbọ́ orin tí a bá padà dé another song request ó sì ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ à ń bọ̀. mananti mananti mananti mananti sa ajé eh, ajé eh, ajé ajé orin yẹn dùn ó kún fọ́fọ́ ijó wà mẹ́ẹ̀dẹ̀ ń swag gbogbo ọ̀rẹ́ ìbàdàn ajé ajé mo love ẹ̀ gan in fact ẹni tó mú fún song request gbòsà gbòsà gbòsà a ṣe ń tẹ̀síwájú orin tọkàn súnkàn hmm, fún song request kí a tó kàn sí agbámi ètò gangan òun ni hmm, Bámidélé Bámidélé láti ọwọ́ àṣà àṣà tiwantiwa ni o tó nífẹ̀ẹ́ àṣà tó perégedé tó tún ṣe kíni tó yọrantí. Hmm. bínú rẹ bá dùn bínú rẹ ò bá dùn <laughs> o ní láti bá mi délé hmm. àkíyẹlẹ o àkíyẹlẹ o àkíyẹlẹ o àkíyẹlẹ Bámidélé láti ọwọ́ àṣà ni ọpọ́ súnkàn lórí ètò àìtòyìn ìjọyà ẹ̀ka lọ gbádùn ara wa à ń bọ̀. àkíyèlé o àkíyèlé o mo ti fọ kífà yẹn àkíyèlé o àkíyèlé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni orin yẹn dùn ó kún fún dírámà tẹ́ bá rí arẹwà obìnrin yẹn gan ọkàn ṣe báyìí nù á tún ju àwo sílẹ̀ pàkà àtúnṣe báyìí mo ní kí ló dé too much of work ọpọlọ kankan ló ṣe kí ni ló wà bẹ́ẹ̀ and then àṣà nínú fídíò ìníṣe ló jókòó bó ṣe jókòó báyìí ó kàn fún wa ní gbogbo star yẹn ni àkíyẹrẹ ooo téèyàn bá ti ní ohun tó ń ro kangókangó nínú ẹni náà níṣẹ́ la máa ṣe kí ni la máa ṣe oríṣiríṣi la máa gbé oríṣiríṣi àrà jáde a ti kán sí agbami ètò ni ẹ mọ́ lérò pé olólùfẹ́ mi tó ṣe kíni tó ní kí n fún òun ní orin méjèèjì yìí ó ti ṣe gbòsàgbòsàgbòsà fún Orísun tẹlifíṣàn then mo sọ fún yín mo ní one artist and two videos ni mo fẹ́ ṣe lónìí lórí ètò àìtó yín ìjọya. Hmm ta number one person tí mo fẹ́ mú òun gangan ní Tiwa Savage àwọn èèyàn ti ní Bùsọ́lá kí ló dé yes mo nífẹ̀ẹ́ Tiwa Savage àti wípé tábàtẹ̀ ní ká play orin lónìí àti ní gbogbo ìgbà tá a bá fi Tiwa Savage sí kí gan la fẹ́ fi sí i. Hmm. orin méjì ni o láti ọwọ́ Tiwa Savage arẹwà tó yáàyì ìkíní gangan ni má lọ ìkejì náà ni forty nine ninety nine hmm. nínú má lọ yìí tẹ́ bá ń gbọ́. You give me love and never see all my love. Tagalog feature, oh feature wheezy, wheezy. Ati àwọn kọ́kọ́ tó ṣe kí ni tó dùn entertainment industry. Ẹ ká lọ gbọ́ má lọ láti ọwọ́ Tiwo Savage ká tó wá kán sí orin kejì. À Give me love and never see all my love. Joe, you love me so much to me, uh, Robo Sky Sky lọ ni láti ọwọ́ Tiwa Savage pẹ̀lú gbogbo swag ijó ara àti you know sexy sexy sexy ìgbà tó rin gan jáde ẹ máa máa gbọ́ pé òun àti wizzy wizzy mm, mm, mm, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o bí a ti ṣe gbọ́ òun náà nìyẹn a ṣe ń tẹ̀síwájú pẹ̀lú orin kejì hmm. láti ọwọ́ Tiwa Savage owó gangan ní forty nine ninety nine nígbà tí wọ́n kọ́ rí àkórí orin mo ní pé nǹkan kan wà ń bẹ̀ nǹkan kan wà ń bẹ̀ tí Tio Savage fẹ́ sọ tí ò fi taratara sọ tán tó bá yá àmàgbọ́n ń pa ẹ̀. Hmm. fídíò yìí yọrantí nínú fídíò yìí Tio Savage ó jáde pẹ̀lú uniform ni o ó tún wá ṣe irun alárànbarà ta ti ṣe rí kíkọ́ ni o wọ́n wá fi gel you know wọ́n fi beautify orin ojú yẹn wọ́n fi ṣe kíni wọ́n fi jẹ́ kó ṣe rẹ́gí àti rẹ́gí and then ó tún wọ́n tó sáà kan nínú fídíò yẹn tó jó sórí table you know kàn give it to them give it to them give it to them àwọn ọ̀rọ̀ tó bá orin yẹn wá hmm. mo fẹ́ ra fàṣà mo fẹ́ ra fàṣà mo fẹ́ ra bùgá mo fẹ́ ra bùgátì ẹlẹ́mọ́mì eh, ẹlẹ́dádì ẹlẹ́rìsùn lèmi o ẹ kàn lọ tẹ̀síwájú pẹ̀lú orin forty nine ninety nine à ń bọ̀. Gotta make this money, Adekunle. Mo fẹ́ ra bàtà, mo fẹ́ ra Versace, eh. mo fẹ́ ra Bugatti eh. ẹlẹ́mọ́ mi. a tẹ̀síwájú pẹ̀lú orin tó ń yọrantí lórí ètò àìtó yín ìjọya orin tó pọ̀ súnkàn ògùn gangan ni. hey hey ok ẹ kọjá yín síná broda Shaggy òun gangan lọ pọ́n súnkàn torí pé kí ni lọ́wọ́lọ́wọ́ báyìí ká sọ wípé wọ́n ń ṣe iṣẹ́ adẹ́rìn-pòṣónú wọ́n tún ti ń kọ orin wọ́n jáde pẹ̀lú orin méjì tí mo nífẹ̀ẹ́ sí jù tó tún ṣe kíni tó yọrantí ìkíní gangan ni orí hmm. nínú orí yẹn fídíò yẹn ó yá yìí tẹ́ bá rí gan ẹ máa rí pé beach scene and then wọ́n kàn bí ọ̀rọ̀ jáde yìí ni o orí gbé mi débi rẹ̀ ẹ kàn lọ gbádùn ara pẹ̀lú orin tó dùn tó yọrantí àti wípé àwọn nǹkan tó wà nínú orin yẹn ah! àti àwọn ọ̀rọ̀ tó bá orin wá ọ̀rọ̀ bí ọ̀rọ̀ nínú orin torí pé kíni ó ní ṣe pẹ̀lú orí àti ẹlẹ́dàá ẹ ká lọ gbọ́ orin láti ọwọ́ brother Shaggy orí à ń bọ̀. hit me mo ní ìrọ̀pẹ́ gbádùn orin tí mo fún yẹn láti ọwọ́ brother brother brother brother Shaggy ó dùn ó kì òyìnbó po orin tó pọ́n wá sí tún kàn láti ọwọ́ brother Shaggy òun gangan ni nọ́ọ̀nà dance video tó yáyì in fact ó showcase ara ẹ̀ gan nínú video. yìí ẹ kọ́ lọ gbádùn nọ́ọ̀nà láti ọwọ́ brother Shaggy ẹ má ṣe gbàgbé wípé kí ni one artist àti two videos òun là ń ṣe lónìí à ń bọ̀. Oh, leg over, hey, my baby give me leg over, yeah, uh, and over ẹlẹ́gọ̀wà gángan lẹ́ẹ̀ṣẹ̀ gbọ́tàn yẹn láti ọwọ́ Mr Easy orin tó pọ́n sún kàn látọwọ́ Mr Easy òun gangan ni Doyin hmm. nínú Doyin yìí orin ìfẹ́ ni call and response bí Mr Easy ṣe ń sọ̀rọ̀ báyìí ní arẹwà òun gan sí mi kò ṣe kí ni kò kẹ̀ra òun kọ́kọ́ ń jábọ̀ ni ok ok ok ẹ kọ́ lọ gbọ́ orin láti ọwọ́ Mr Easy featuring Simi Doyin ayé wọn máa ṣe kí ni á bí oyin à ń bọ̀ yẹn láti ọwọ́ It's Your Boy Eazy featuring Simi ẹ̀rípọ̀ orin yẹn ó kún fọ́fọ́ pẹ̀lú eré ìfẹ́ àti ohùn. a tẹ̀síwájú ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni oh my gosh a ti lọ jìnnà bá ti lọ jìnnà náà torí pé kí ni orin méjì gangan ni ó kù lórí ètò ti tòní. Hmm táwọn ní ká máa wọ one artist and two videos ó yẹ ká mú Davido ọmọ bàbá lọ́wọ́ ló fi já sí pé if I tell you say I love you hey my money my money na your own oh, baby thirty billion for my account yo <laughs> Versace and Gucci for my body oh, baby ẹ ti jẹ́ dodo yẹn yes oh ìfilọ̀pọ̀n sunkan láti ọwọ́ Davido ọmọ babolówó ọmọ babolówó ọmọ babolówó ká lọ gbọ́ orin yìí pẹ̀lú gbogbo ohun tó tan mọ́ ah orin yìí ó kún fọ́fọ́ nígbà tó jáde báyìí àwọn èèyàn kan ṣe kí ni oh my gosh oh my god ó ń tẹ́wọ́ gbà káàkiri àgbáláyé ni à ń bọ̀ pẹ̀lú if. No do, no do, no do, gra gra for me. No do, no do, no do, sir. Davido nìyẹn pẹ̀lú if orin tọ́pọ̀ wá sukùn láti ọwọ́ Davido ó bá mi wí ó tún ṣe kí ni ó bá mi tán torí pé kí ni lọ́wọ́lọ́wọ́ báyìí wonder woman lọ́pọ́n súnkàn fún gbogbo àwọn obìnrin tó rẹwà tó yáyì tó wà nílé ha you're my wonder woman hey, eh, my super woman ẹ kọ́ lọ gbọ́ wonder woman láti ọwọ́ Davido glass ni o glass báyìí ni my baby you na wonder woman pra super woman. <laughs> Táyì gbogbo àwọn olólùfẹ́ ló jáde síta gbangba pẹ̀lú ọmọ wọn pé ok I'm a Wonder Woman I'm a Wonder Woman ẹ kọ́ lọ gbádùn ara pẹ̀lú orí tí a bá padà dé ilé ti fẹ́ máa yá o à ń bọ̀ ọbẹ̀ ló lọ kọ ṣọkọ yọkọtọ àwọn bínúbínú bínú wọn ní mo jẹ ẹ̀fọ́ ṣọkọ ṣọkọ yọkọtọ ìwọ tó jẹ̀fọ́ jẹ̀fọ́ tó dá o. mo lérò pé gbádùn gbogbo tí mo jù sí lónìí lórí one audience thing two videos lórí ìṣòro àìtó yín ìjòyè àtẹnífẹ̀ẹ́ sí jù. Hmm ó sì kù ó kù ó kù nìbọn ṣe kí ni nìbọn ró ká fi gbogbo ayọ̀ ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ àmọ́ ẹ má gbàgbé wípé kí ni hmm. ìpolówó ọjà ó ṣe pàtàkì ó ṣe kókó lórí Orísun ẹ bá wa dòbò pọ̀ tẹ́ bá ní pé ẹ nífẹ̀ẹ́ fọ́nkì ọmọlẹ̀ tó gbásíkì ẹ gbé gbogbo ìpolówó ọjà yín pátá àti pátá wa ká ṣe kí ni ká bá yín tì síta gbangba you know ká tì yín síta gbangba kó máa ṣe kí ni kó máa tà wìtìwìtìwìtìwìtì àwa káàkiri lórí social media o lórí Instagram at Orisun TV lórí Facebook at Orisun TV lórí Twitter at Orisun TV ní tèmi ní tèmi ní tèmi o lórí Instagram at Yusuf Olúbùsọ̀lá gbogbo àwọn pictures in fact ṣẹlẹ̀ ìgan mo ti ṣe kí ni mo ti ṣá síbẹ̀ káwọn fi gbogbo ìjọyà yẹn tó wà non-stop yẹn ká fi ṣe kí ni ká fi pàdé ara lọ́sẹ̀ tó ń bọ̀ bye.